بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه وموالاه قال الحافظ ابن حجر في بلوغ المرام ساق كتاب الحدود باب حد القصد وعن انس بن مالك رضي الله عنه قال اول اول لعان اول لعان كان في الاسلام انا شريك بن سحمان قذفه بلال بن أمية بامرأته فقال له رسول الله صلى الله عليه وسلم البينة وإلا فحد في ظهري الحديث أخرجه أبو يعلى ورجاله ثقات وفي البخاري نحوه من حديث ابن عباس رضي الله عنهما àdìsẹ́lẹ̀ ní ìbámu sí ìdáǹbà lọ nípa hajjul qab ìdí àjẹ tí ń bẹ fún ẹni tó bá parọ́ mẹ́mọ́ọ̀yàn nínú Islam. ó ní àdìsí yìí Abu Ya'la lọ́gàá wa wàdìjáàlú òsìkọ́sì. Ibn Hajjaj sọ pé àwọn rìjáàbù ẹ̀ àwọn tí wọ́n ti kọ kàtá ni ìyẹn ní pé àdé sọ ni. onírú ẹ̀ náà ọ wà nínú hadith Ibn Abbas nínú fẹ́ẹ́ Bukhari. ọwọ́ wípé àdéhùn sọ̀rọ̀ Bukhari òun ọ̀sán ilẹ̀ àánú àkọ́kọ́. ọkàn mú kí sọ yẹn mo mú wa ìgbé tí wàá mú wa lọ́nà tó gùn ju eré lọ nínú àwọn àwọn àyè tí Bukhari ti gbà wá láàyè kan bẹ̀ ọ sọ yìí pé ọ̀rọ̀ látọ̀dọ̀ ibn Abbas anna Hilal ibn Umayya ike akáwọn fún mi kan táǹpẹ̀ ní. Hilal bin Umayya qadafa imra'atahu inda nabi sallallahu alayhi wa sallam ọfẹsùn sìnà kan ìyàwó rẹ̀ lórí anabi sallallahu alayhi wa sallam bí sẹríkì bin Sahman ó sì dáa kọ ẹni tó tó bá ti sìnà ipe sẹríkì ọmọ Sahman wù mí. فقال النبي صلى الله عليه وسلم قلت له عليك البينة أو حد في ظهر kọ́ ya lọ mú àwọn ẹlẹ́rìí wá ìyẹn ẹlẹ́rìí mẹ́rin tó ń bẹnu síra ọ̀lọ́ kí wọ́n fojú rí báyìí tó o bá rí mú wá ọ̀ọ́jẹ hajjul qabr ọ̀ọ́jẹ ẹ̀yìn rẹ báyìí á fún ní ẹgbàá àtúbí lálàtì ọlẹ́yìn fàkọ́lá rasulullah fàkọ́lá ya rasulullah ọkùnrin tó níyàwó òun fèsì náà Hilal bin Umayya onírẹ̀ òjìṣẹ́ ọlọ́run ìdá ra'a ahaduna ala imra'atihi rajulan yantaliqu yaltamisu al-bayyina. ṣé sẹ́yìn ká bá rí ọkùnrin kan lórí ìyàwó ẹ̀ yọ wà á lọ yọ àmọ́ wẹ́lẹ́wìlì káàkiri ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ wá bá ń wò ó. فجعل النبي صلى الله عليه وسلم يقول òjijì ọlọ́mù bá bẹ̀rẹ̀ sí sọ fún yìí pé alìbàjínàtú wà ilà àdùn ìbàárẹ̀ ọmọ ẹlẹ́rìí wá ní o tọ́ọ̀bá mú wá ń di tọ́ọ̀bá mú wá wọ́n ó ṣèjì fún ọ báyìí wọ́n ó fi jálà jọ lẹ́yìn. فقال هلال هلال واتقي والذي بعثك بالحق ọkùnrin yẹn sọ wípé òun fọlọ́run tó gbé ọ dìde tó ẹ kó òdodo ló fi rán ọ ìmì ìlàpá dájúdájú olódodo ni mí pẹ̀lú tí mo ń sọ yìí o. fàlàyé wàhùn máa yúgbèrè ògbáàrí nínú àti ọlọ́run ọ̀sọ́ mọ̀mọ́gbé ọlọ́run ọmọgbé òdodo mọ̀ ń sọ yóò sọ àyà kalẹ̀ yóò pọ̀ mí mọ́ níbi kí n jẹba. jibril bá sọ̀kalẹ̀ pẹ̀lú àyà wa anzala alayhi lọ́ba sọ àyà tó wà ní suratul nur kalẹ̀ ike walladhina yarmuna azwajahum. dájúdájú àwọn tí wọ́n ń kẹ́sìn ìsìnà tí wọ́n fi ẹ̀sùn ìsìnà tí wọ́n fi kan ìyàwó wọn níbẹ̀rẹ̀ yẹn. دوري هيا أنا إبامنا إبامنا والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادات لله آية لك إنه لمن الصادقين ọlọ́run ní àwọn èèyàn tó ti pé wọ́n fẹ̀sùn ìsìnà kan ìyàwó wọn àzùwájú amájọkọ àzùwájú amájẹ ìyàwó ṣùgbọ́n àzùwájú hùm ìyàwó wọn nù àzùwájú hùm náà ọkọ wọn nù nítorí tọ̀mí ẹ̀. àwọn ọkùnrin tó ń fi ẹ̀sùn ìsìnà tí wọ́n bá ti kan ìyàwó wọn. ولم يكن لهم شهداء إلا أنفسهم wọn wá rí ẹlẹ́rìí kẹ̀kẹ́ tí wọ́n mú wá àti àwọn nìkan tuntun tí ẹ bójú rí kò sì dé pamọ́ra ṣe à òun bálágbáyà lórí ìyàwó òun kò sì wá rẹ́lẹ́rìí tí ó mú wá. فشهادة أحدهم أربع شهادات بالله innahu lana as-sadiqin ajẹ́kẹ́rú ọkùnrin báyẹn yọ sẹ̀rí lẹ́ẹ̀mẹrin nígbà òfin ọlọ́run ọba oṣèlélọ́lá adìlẹ̀ àgbànẹ̀ mọ̀fọ́lọ́run sẹ̀rí lórí pé obìnrin ṣe agane. kò ní di kọ́ ọ̀tọ̀ ẹ sí ó ṣe jìlá pẹ̀lú ẹ̀kọ́ máa di méjì. tíkẹ́ bá mórí bọ́ àbí tíkẹ́ ọ̀bá mórí bọ́ ìkejì lè lọ mórí bọ́ àbúrò àwọn méjèèjì ò mórí bọ́ kọjú ìyàjọ́ pọ̀ sí. ọlọ́ba sọ yìí pé fàṣàhàdàtú àhàdìyìn márùbáù ṣàhàdàtì lillah ẹ̀rí tí wọ́n ṣe wọ́n ṣe ẹ̀rí mẹ́rin tàbí bẹ́ẹ̀ ni ó ti kó èèyàn mẹ́rin sọ̀rọ̀ tí wọ́n mú wá tí wọ́n fojú rí ìnáwó lábínà sọ̀rọ̀ sí i yọ kọ́ lọ tẹ̀rí lórí pé òjijì ọ̀rọ̀ ló mọ̀ ń sọ wàlẹ̀ ká nítàkù tọ́ba wa di ẹlẹ́ẹ̀karùn yóò tún mú ìbúra ẹlẹ́ẹ̀karùn wá anna la'anata Allahi alayhi in kana min al-kadhibin ipe ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́run kọ́ máa bẹ fóun tó ń bá jù kúrọ̀ lórí tó ń sọ yìí. wọ̀yẹ́ dẹ́ráwó á ní alẹ́ azab tọ́ba ti lè ti báyìí lójú obìnrin lójú adájọ́ tóbìnrin ò lè sọ nǹkan kan mọ́ ìlọrin lórí obìnrin yẹn. gbogbo obìnrin náà wà á takọ ẹgbẹ́ rárá sọ́kàn òrí bẹ́ẹ̀ oní ọ̀wà tẹ̀lé tiẹ̀ náà yọ wá sí bùra. ويدرأ عني على العذاب ما يدفع ibi ó ti yà kó fún obìnrin yẹn àǹtẹ̀ṣẹ̀hádà arba'ṣẹ̀hádà bíbélà kó náà wá mú ẹ̀rí mẹ́rin wá kọ́kọ́lọ́ ń tẹ̀lé ìnáwó lábínárìká rí i ibi obìnrin yẹn ẹjọ́ ọkùnrin yẹn nínú òkú èèyàn ni inú kásìkò wàláhì máa zanẹ́sì wàláhì azinik àbí ìbára bẹ́ẹ̀ tí wọ́n gbà wọlé ó ṣe é dùn láà ánìyàwó mílíọ̀nù káàdìbì gbogbo jésì wàlẹ̀ kàmítàtà ẹlẹ́ẹ̀karùn-ún yọ anagbadobalami alẹ́ ha ike ìbínú ọlọ́run kọ́ máa bẹ lórí òun nǹkan àdàmínà sọ̀dẹ̀dẹ̀ tọ́ba ti yí pé ọkùnrin yìí. òdodo ní tọ́tọ̀ ọwọ́ àgbo olódodo. lọ́lọ́wọ́ àbí wọ́n lọ́wọ́ fadlullahi alaykum wa rahmatuhu wa anna Allaha tawwabun hakim. bí àyà yẹn ti sọ̀kalẹ̀ nìyẹn nígbà tí àyà wa sọ̀kalẹ̀ dé parí. فانصرف النبي صلى الله عليه وسلم فأرسل إليها òjijì ọlọ́run wa ránṣẹ́ sí obìnrin yìí fàjà ìlàlù fàtẹ́rì ìlàlù tó ló ṣe tìrẹ́ ọwọ́ àwájú anisa sálàm ọwọ́ ọwọ́ ọwọ́ ọlọ́run tẹ̀lé ọwọ́ abúra wọn nàbí sọlọ́lá àríwọ̀ sálàm yẹ kúùn nígbà tí ọkùnrin ń búra tán obìnrin ò sí búra òsì ọlọ́run sọ yìí pé inna Allaha ya'lamu anna ahadakuma káàdì dájúdájú ọlọ́run mọ̀ pé ìkànnú ẹ̀ yìí méjèèjì ọjọ́ òkùrọ̀ tí ìbá ti sọ́lọ̀ bá fi máa lẹ́nu ọ̀sán lọ́wọ́ àdìwọ̀sọ́là òun ò ní máa kọ̀kọ̀ nígbàlẹ̀ ní kó ti wá máa tó òjá bá mùsùlùmí tí ọmọ tó ní kọ̀kọ̀ káwọn èèyàn máa gbé wá àwọn arígbé bá àwọn alátẹnujẹ fàhálì minkum ta'ib òṣìṣẹ́ ọlọ́run ní ìjẹ́ nìkan bẹ́ẹ̀nu yín sọ́fẹ́ túbá thumma qamat obìnrin bá dìde lójú ẹsẹ̀ pàṣẹ ìdáàdì òun náà bá bẹ̀rù ike òun ò tẹ̀sí náà gbéra ọlọ́kùnrin ń pa falamma kanat 'inda ńgbà tó dìbí ẹlẹ́ẹ̀kẹrin wakafuha àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn kan bá dáa dúró wàkọọlù ìnáha mùsíbà dájúdájú ní tí ẹ máa ń fẹnu ṣe yìí yọ ọmọ tẹ́lẹ̀ ntẹ́ ń fẹnu sọ yọ ọmọ tẹ́lẹ̀ ńgbọ́ bá ní ti gbàdọ́gbò láì ọmọ abẹ fún ọ àbí láàánúkù láì kọ́ ọmọ abẹ fún ọ kọ́ọ̀lá ibn Abbas fatalakkat wa naqasat. obìnrin bá ti dáadáa ọbẹ̀ sọ̀rọ̀ ọbẹ̀ kálùlù lọ́ba sẹ́rí padà hàtà zọ̀nàmìnà àdínà àbẹ̀rẹ̀dẹ̀ tá a fi lérò wípé àbí yóò kó wọn ní tẹ́lẹ̀ karùn mọ́ yóò wìdúrà mi tó lẹ́yìn ìgbà náà lóbìnrin bá la akudọ̀ṣukọ́ omi èlé èlé èlé dójú ti àwọn èèyàn mi bàmọ́dọ̀ ọba tapẹ̀rẹ̀ síwájú lọ́ba parí ìbúra yẹn faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam òjìṣẹ́ ọlọ́run wa sọ wípé aftiruha fa in ja'at bihi akhala al-'aynayn sabiga al-ilyatain قد لج الساقين فهو لشريك بن سعمان tọ́báwá bí ọmọ fẹ́ wo ojú rẹ̀ láì ní tìró fún fẹ́ rí bí ìgbà tó jẹ́ fún tìró ńbẹ́ńbẹ́ ìyẹn ní pé ìpèjú rẹ̀ dúdú dáadáa àwọn ẹlòmíín báwo ni kò ní tìró mọ́pẹ́ ìpèjú ojú dáadáa fẹ́ fẹ́ rí kòkò ojú rẹ̀ tọ́balẹ̀ dẹ́dẹ́dẹ́ tọ́rọ̀ dẹ̀dẹ̀dẹ̀ ti ti àwọn ewúrẹ́ àwọn ewúrẹ́ Australia lẹ́gbẹ̀ẹ́ bá rí wọn báyìí ẹ̀rí kòkò ju ọjọ́ ọjọ́ ta bí sàmọ́ bí kẹ̀rí gbóná sàmọ́ òṣèré nìyẹn tí ojúgun rẹ̀ tó ti lẹ̀ tí ò tóbi rárá fàhùwà lè kẹ̀rí gbóná sàmọ́ tẹ́ ẹ̀ mọ̀ pé kẹ̀rí gbóná sàmọ́ ló lóyún fún. fàjá àti bíi kádàlì nígbà tí ó bímọ sí gbogbo òròyìn ló pé tọmọ lára. فقال النبي صلى الله عليه وسلم tí ọlọ́run wá sọ báyìí ní sọ́yìn bùkárí láti ń kà ó láwùlá máa mọ́bọ̀ mí kìtà lọ ìlàgá ẹ̀nàlì wọlé àjà tí èbá ṣe pé tó ti tẹ́lẹ̀ tó ti ṣáájú nípa ìdájọ́ ọlọ́run láàrin ẹ̀yìn méjèèjì ìbání tí ń bá ṣe pẹ̀lú obìnrin ìyẹn ni pé pẹ̀lú ọmọ tó kún wá ó ti fojú hàn tó ṣe tìǹyẹ pẹ̀lú ọkùnrin yẹn tọrọ mọ ẹ ń tiẹ́ sọ pé ó ṣe tìǹyẹ pẹ̀lú ẹ lọ́jọ́ ọjọ́ ọkùnrin ló níyàwó ṣùgbọ́n ti kóòtù ni pé kó ṣe dájọ́ kì í ṣe kó ń tọ́ pẹ́pẹ́ níta agbó ọ̀rọ̀ báyìí ó ti búra bóun ò ṣe dìnnà eléyìí náà ti búra kó ṣe dìnnà tí a bá ti búra tán kó o lè fẹ́ra ọmọ láéláé kó o tún wọn káàdì kó o lè fẹ́ra ọmọ láéláé tó òṣì ọlọ́run sọ sáà ti lo ìdájọ́ yẹn ìgbẹ́dàgbé eléyìí létà lọ́sẹ̀ èdè ọ̀rọ̀ eléyìí létà lọ́sẹ̀ èdè kò lè rí bóòkì ìtàkọ́kọ́ mọ́ bó o yé sìn tó. ní túmọ̀ sí pé ntọ́ba jẹ́ zìnà asubọ̀tán rẹ̀ ọ̀dọ̀dọ̀ ọlọ́run kìí ṣe pé káwo kókó ká sọ pé ah, ojú mi tó eléyìí bẹ́ẹ̀ mọ́ gbọ́dọ̀ tẹ̀lé mi alọ́run ah, láàyè bí òkú ọmọ ọlọ́mọ tí yẹn ti ń tọ́jú ẹ̀ láti kékeré ó kó yẹn ju wàhálà ṣé jáde tó fi dè ọlọ́mọ yìí. ó tó ń bímọ èèyàn tó ń bá tọ́jú ọ̀rẹ́ ọmọ rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ ń dra pa ẹ yẹ kọ́ ọmọ ọlọ́mọ nínú Islam alẹ́kùnkùn dùgbọ́ nípa bá dé iná láti dàjọ́ lé lórí èèyàn gbọ́dọ̀ a máa jẹ́ máa láàmú ọlọ́run ní ọ̀yẹ́ ju okú lálẹ́ ìyàwó láàmú nígbà tí ìbá jẹ pé ẹ̀bùn júrí kí lè pé yẹn rí ìdájọ́ kan tó ju ibi tọ́jú ìdájọ́ ìṣẹ̀dá tí ẹni lòdò lórí èèyàn gbà bọ́lọ̀ ni èèyàn gbà bọ́lọ̀ ni ọlọ́run nìkan ó ti jẹ́ ọmọ yẹn ju òkú tó bọ́lọ̀ mọ́jà ṣe kò ń gbé aburú bọ́lá àti tóbi ọlọ́run wọlé àmì rẹ̀ tó àdìsí yẹn ẹ̀kọ́ tọ́pọ̀ náà ni ọ wà ń bẹ̀ lórí wípé ọkùnrin ẹ ń bá rí ẹ ń sìn náà wọ́n gbọ́dọ̀ pé mẹ́rin tí wọ́n bá pé mẹ́rin kí wọ́n fojú rí báyìí gba wọn lọ wọ́n jẹ gbàgbó mbẹ́ eighty eight bìlà làwọn ti jẹ ṣùgbọ́n lẹ́tẹ̀sẹ̀ bá nípa ọkọ ẹ̀mí rẹ̀ ò lè kó tó déédé inú kó sọ pé wàláhìrà èyí tó bá tẹ̀sí mi mo fọlọ́ ń gbọ́ amóni kí n ṣe tìǹbà báyìí àbí bẹ́ẹ̀ kọ́kọ́ ni wàláhi lẹ́yìn dáadáa alhamdulilayi kọ́kọ́ yóò bra onírúurú rẹ̀ gbé sọ́dọ̀ mi ta kọ́kọ́ yẹ ó fojú rí tún tẹ̀sí náà ìgbẹ́rì òkè àwọn ẹlẹ́rìí òkè kò sì fọlá ìjọ yọ bóun tó ń lọ wáhùn yẹn kẹ wá wẹ wá wẹ wá wọ́n bá yẹ kó yẹ mọ̀ pé èèyàn bá ń bẹ̀ tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ti mọ̀ tó ṣe é dà kọ́ dájú tóun òsì tó máa gbolo jaarọ ọmọdé nígbà tí ìfẹ́ yìí sọ ọmọ ọmọdé yà tí òní bàbá ẹsẹ ìyá nìkan ló ní tó torí ẹ ló ti jẹ gbé ẹlẹ́ẹ̀kejì ó lè sọ pé wàlláhi máa àádọ́là hàmdùmí nì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀hún ní dẹ́kun rẹ̀ ìdí èdè yóò ti tẹ̀yìn òkú tó ní dá. ẹnìkan tí mo gbọ́rọ̀ rẹ̀ ọlọ́run nìkan ìlú òtò àrùn ìyàwó ti bímọ fún bí mẹ́rin mẹ́fà ni lẹ́yìn ìgbà náà lọ di arúgbó ọ̀fẹ́ mọ́ àti ọmọ rẹ̀ kéde ẹsẹ̀ tó. lẹ́yìn bí a ti òun kọ ilé ẹgbẹ́ kò tiẹ̀ sí òun ọ̀fẹ́ mọ́ àti gbogbo ọmọ rẹ̀ tọmọtọmọ gan òun kọ ni gbogbo àwọn ọmọ gan kò é kótó. bẹ́ẹ̀ ọlẹ́jọ́ rẹpẹtẹ yóò lálejò àná kódà tí wọ́n mọ̀jẹ̀ tiẹ̀ nítòótọ́ tí wọ́n mọ̀jẹ̀ tiẹ̀ kápẹ́tò sọ fẹ́ gbogbo ohun èsè tiẹ̀ fẹ́ bẹ́ẹ̀ gbọ́ lẹ́jọ́ rẹpẹtẹ tí ó lè láti àmọ́ ojú tó fi lẹ̀ lórí ìkíní ojú tó fi lẹ̀ lórí ìkejì ojúdòbílẹ̀ lórí ìkẹta ojúdòbílẹ̀ lórí ìkẹrin tó tó àjẹ kẹfà àbà àbà so yọ gbàkádà ara ọlọ́run kò sì pọ́ sí kòkòrò yẹn pé o ti hàn sí kékeré ìsọmọ rẹ̀ ọ wá tó ti sùúrù kò tó máa bí mi ọ̀pọ̀ síbù náà ọ̀tẹ́mi tó lè gbé ṣùgbọ́n inú fùfù inú fùfù àìní èrò tó tó àbíkọ́jẹ́ pé díẹ̀ díẹ̀ ti bẹ láàrin yẹn tó hàn mọ̀ tẹ́lẹ̀ kí ìbá wa ti bẹ́ẹ̀ bóòlù tó wá kọ obìnrin tọmọtọmọ ọmọ tí ọ̀ tí èdè méjì tí èdè méjì tí èdè mẹ́ta ó ti gbéra ẹ̀ láàbà ó ti ẹgbẹ́rẹ́ mùsùlùmí tó kọ́lọ̀ nǹkan kànú wa kọ́ gbàgbọ́ wa bẹ́ẹ̀ láti òfin ṣe aláwọ̀ sàálà táwọn tó ń fi láti òfin ṣe lọ ṣùgbọ́n tábàfẹ́ ká ولن يدعى أي مغرب وسوى إن شاء الله سبحانك اللهم الله لا إله إلا أنت نستغفرك ونتوب إليك